parọ́ ìtàrúkú ìwọ náà padà báyé mi jẹ́ pẹ̀lú gbogbo ohun tá a ti mu látàárọ̀ eré tó ń lè mí sọ ni o. ayé rẹ̀ lè bàjẹ́ bá ti ọ wá gbé nǹkan kan wá tí mo ń wò yìí o tí mo ti rún rí tó fi dàbí lábísí. lábísí pọ́ǹpì nìbàdàn <laughs> mo tán gbé wá ìwọ ọ̀dà mo tán gbé wá fún mi ìwọ ọ̀dà ṣé lọ dàbí lábísí náà kan. ọ̀rẹ́ mi hmm. sórí combination mi àti ẹ títí ayé ìpa ẹ títí ayé ìpa ẹ ọba kẹyìn mi ara kódà <laughs> ìgbà tó ti jáwọ́ sí kínní. sórí ọ̀rẹ́ mi rẹ gbígbà tí ọlọ́run gbẹ́ kànga ó wá ju dóró fami ẹ ọ wá jù sínú rẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọrẹ mi àti ẹnu ayé. táwa ni kànga ta ni omi rẹ. yóò gan ni wàá yé mi ó dàbí pé èmi lómi sọ ma pé ọlá omi lẹja fi mí yóò bá sí mi láyé òsì inú owó kùdánù. sọwárí bí bí ọba sì dòrò omi ò lè jáde nínú kànga hmm. kò lè jáde kónú lẹ. bẹ́ẹ̀ni oríyìn náà sọ ọgbọ́n àmọ́ ìyanu wèrè sùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan o èmi ọmọ pé o lè ronú débẹ̀ ń o ọlọ́run kan tèmi pé ọdún ò ti gbà tó pọ̀ nù làákàyè pẹ̀lú fúdù lọ odò mọ́ pàmò ọ̀gá tó yẹ àwọn tupac tupac amasako àwọn náà máa wọ ìlà ńgbà tó kọ don clean me life is beauty don clean me <laughs> mo rántí wọn wọn ni agara mẹsàn brian john skem bójú kọrin nù ajọ wọn fún yòó. ìbòpera rẹ ń wéèrè. ìyá ọpẹ́ ìyá ọpẹ́. ní tiẹ̀ nìkan àwọn wo ni kí lè fẹ́ kí ló dé ìwọ ah, hmm. la rí wo. ìyá ọpẹ́ wo akàn rẹ ti ń pọ̀jù oúnjẹ ìjà tó ń ta yìí. ọpẹ́ tí ọpẹ́ tó lè mú lọ ṣọ́ọ̀ṣì lọ lè fi dúpẹ́ ìwà tí yẹn náà lè wù sí àǹdí ọjà. ìka arúgbó máa jà pé sí àwọn tó láàbì sí nǹkan nínú ayé hmm. fún alóko ìyá máa lọ. èló gan-an ló wà. wa owó rẹ̀ ló ń sún lójú. ẹ̀yin ọmọ yìí nǹkan tẹ́ mú ni ẹ ṣàlàyé ẹ ẹ ẹ kà fúnra yín. ẹrú dáàbò kú ọ̀lẹ́ fi ń dáàbò béèrè o ó lè lò lówó wa Ela, láwọn nǹkan tá àwọn Ọdọ mẹ́ta. ẹ wo ẹ wo bẹ́ẹ̀ bá fi èmi sákọ́jú mi túmọ̀ ayé ń sọwọ́ yín sọ̀rọ̀ ọ̀pẹ mú o ń ràn yín lọ wọn sí wa ẹ fún wa lówó a máa lọ lẹ́yìn ta. ẹ san owó ẹ san owó nǹkan tẹ ò mọyì nǹkan tẹ ẹ mọ nǹkan tọ àmọ ọpọlọ sí ni ní bá wa bí ó wọ́n ní a máa wò é ràn ká fi ilẹ̀ ká máa wò é kété ta tán a lè wọ́n kété ìbàjẹ́ àtà àràyàn àtà ti jí látà ọ̀tà ti lọ́ọ́ olóògùn omi mẹ́ta lónìí ibi ẹlẹ́ẹ̀kẹta. ta ràn yín ṣe ta yín lọ tí mu. ẹ ṣe bí ẹgbẹ́ mi sọ̀rọ̀ dé ń fún lẹ́sì dé ń fún lẹ́sì. ẹ ṣàbẹ̀ mi gbowó ẹ bẹ̀ mi gbowó. èlò ló kù ẹ sì jẹ ẹ sì jẹ three twenty lẹ o. ohun tí twenty ìjọba àpapọ̀ gan náà jẹ́ o ìjọba àṣọ̀kan àgbáyé gan united nations ó jẹ́ o. ẹ sanwó mi o ẹ sanwó mi owó ni mo fi ń rajà sí ṣọ́ọ̀bù o. ẹ bẹ́ẹ̀ bá wá dà fún àní lọ́ọ̀bù mi. ta ló fọwọ́ gbà mí níjì. ọwọ́ ta ló jọ ń di rẹ̀. ọwọ́ ta ló jọ. lọ́pẹ́ ọgbọ́gùn létí. ọkọ ìbùdó kúrò lọ́gbà létí òkùnkọ́ lọ́gbà létí èmi lọ́gbà létí o. ṣògo ìgbọ̀gbọ́ ọgbẹ́ ṣògo létí alábàágbé ọmọ arígbọ̀n ta ṣògo ó rí já ṣògo ṣé òun ni kú rí ọmọbìnrin o. mo pe lójú rẹ ọmọ gbòye. gbogbo lẹ gbogbo lẹ sún lójú mi ọ̀dà ìgbà ìwé da tòmátò gbogbo lẹ ní o gbogbo lẹ ẹ wo mo sọ fún yín o mo ní mi ò tọ́ sí ṣé bíbá yìí jọ ṣé mo kọ cool spot síbí àbójọ bí apalọ èmi ò ń ṣe àwọn ọ̀rẹ́ dáradára tẹ́ ẹ̀ ń tẹ́ ẹ̀ lọ sọ́dọ̀ wọn lọ mutí tẹ́ tẹ́ máa ṣe wọ́nran wọ̀nran ẹ ṣọ́ ara yín o. ṣé ẹ mọ̀ pé customer always right ni. customer ò rí burúkú wò tẹ́ ẹ̀ fọwọ́ gbá ìyàwó níyàwó nídìí. mo ti gbá létí sọ́pọ̀ pẹ́ mi mi lọ gbà ọ́n tí bá lọ́ọ́ kú bá ń kọ́ mo ti gbá mi. èmi á dùn mí ṣẹ́rí tẹ́ ẹ bá kú láàárọ̀ yìí màá ṣí ṣọ́ọ̀bù mi. bẹ́ẹ̀ mo kàn lè mú sọnù ará àdúgbò kúrò màá ti wájú ẹ̀yìn yìí sọ ọgbọ́n tọmọbìnrin sọ àbọ̀ ọgbọ́n ìyẹn ìyẹn mo kúkú ń gbọ́ ó lára méjèèjì ọ̀wà ìṣù àjẹ́ nǹkan kan nu ayé òtítọ́ gbá mi dé fi mutí. Ah, bẹ́lẹ̀ mo rẹ́ bẹ́lẹ̀ mo rẹ́ go and try to be useful. nǹkan ṣe gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi. <laughs>